ṣeun tó padà o nínú ayé ẹsẹ̀ mi ó ṣeun tó padà ó ṣeun tẹ́ ó padà nígbà sáyé gbógun dé. ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ padà ṣeun tó padà nígbà táyé gbógun dé. ó yẹ sọ pé igi lẹ́yìn ọ̀gbà igi lẹ́yìn ọ̀gbà mi igi lẹ́yìn ọ̀gbà ó má ṣe o. sọ wá dẹni àjítàn wò fún aráyé mo ní igi. on. ṣe ohun gbogbo a ó máa yìnyàn ògo ni fún orúkọ rẹ ẹ pariwo orúkọ jésù lẹ́ẹ̀kan mọ́ mi ẹ pe ọlọ́run àánú sí ẹ sọ fún ọlọ́run ọlọ́run ló sì wọnú ìpàdé ńlá wíwá ọlọ́run kọ́kọ́ dá èmi lóhùn if you still remember your name you can mention your name sọ fún ọlọ́run má jẹ̀mú orí òkè yìí i'm not ah, here for playing mi ò wá mi báyìí láti wá ṣeré i'm not here for lucky mi ìkàn wá wò yín. I'm not here for fashion. But I'm here to receive something tangible from the Lord. Wàá wá pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan ni. Wàá sọ fún Ọlọ́run má jẹ̀mú orí òkè yìí. Ọlọ́run mo ti dé. Tèmi ni kò kọ́kọ́ ṣe. Ọlọ́run dá ayé mi láre. Lórí àwọn gbogbo tí mo ti ń béèrè yẹn. Àti èyí tí mo tún máa béèrè. Ó pẹ́ tí mo ti ń pe orúkọ Jésù. Ó pẹ́ tí mo ti ń wá sínú ìpàdé yìí mọ́mì mo rántí pé àjọ wà nínú ìpàdé lọ́dún tó kọjá ni ó dẹ̀ sọ fún ọlọ́run má jẹ̀mú ẹ dẹ̀ sọ fún ọlọ́run ìṣẹ̀dá yín ọlọ́run dá ayé tèmi láre tèmi ni kó o kọ́kọ́ ṣe ọlọ́run dá mi lóhùn àti olùwà dá ayé ṣe. ọlọ́run má jẹ̀mú orí òkè ìdámilóhùn ẹ̀mí mímọ́ olórúkọ jésù olúwa dá ayé mi láre ọlọ́run ìpè yìí lórúkọ jésù ó yá dá ayé mi láre ẹ̀mí mímọ́ dá ayé mi láre dandan ni kò ṣe o dandan ni kò ṣe dandan ni kò ṣe o dandan ni kò ṣe torí pé mi ò fẹ́ wẹ́wẹ́ o mi ò fẹ́ gbọ̀wẹ́ o mi ò ṣàmúlùmọ̀là dandan ni kò ṣe bá ọlọ́run yẹn sọ̀rọ̀ sọ fún ọlọ́run má jẹ̀mú kó bá ṣe ọlọ́run bá mi ṣe ẹ̀mí mímọ́ bá mi ṣe ọlọ́run bá mi ṣe ẹlẹ́dàá bá mi ṣe ẹ̀mí mímọ́ dá mi lóhùn ayérayé dá mi lóhùn. jésù olúwa wa àmì wa yẹn ló kàn lọlẹ̀ jésù náà olúwa wa. Amen. torí ohun tẹ́mi gbọ́nà ni pé alẹ́ òní alẹ́ rẹ ni o sí ẹ̀ lè ṣàmì o sí ẹ̀ lè ṣàmì ọlọ́run kò sí ẹnikẹ́ni tó máa wá sípàdé yìí tí ò ní lọ pẹ̀lú ìdáláre gbogbo wa pátápátá ọlọ́run máa dá ayé wa láre tún gbàdúrà lẹ́ẹ̀kan sí sọ fún ọlọ́run olórin yẹn ni àráyé máa ń bú mi. jọ ọ̀tá mi lójú. àwọn tó ṣe ń kàn mí sípẹ́sípẹ́ yẹn. ìyanu tó máa jọ wọ́n lójú. táwọn kan máa sọ wípé ló ti sọ ọlọ́run mi ọlọ́run ni. ọlọ́run fi ìyanu pa ọ̀tá mi lẹ́nu mọ́. àdúrà bẹ́ẹ̀. sókè ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run mo bẹ̀ ẹ́ láàárọ̀ yìí ni fi ìyanu pa ọ̀tá mi lẹ́nu mọ́ fi ìyanu pa ọ̀tá mi lẹ́nu mọ́. jésù olúwa wa. Amen. ẹsẹ̀ sì pọ̀ jù gàlégàlé ẹ̀ sì pọ̀ jù ó máa tó tẹ́ wàá wá pariwo orúkọ Jésù wàá wá sọ fún Ọlọ́run níbi tí wọ́n sì rò pé mo máa tẹ́ kọ Ọlọ́run fi ìyanu sọ̀rọ̀ fún mi ẹ̀mí mímọ́ fi ìyanu sọ̀rọ̀ fún mi àwọn kan ń wò ẹ̀ wọ́n wò pé akọ ẹ̀ pọ̀ jù sóhun nìkan ni òun náà lè máa wọ́n ń wò ẹ̀ ó tó tàn ṣe yẹn bí wọn nínú ṣùgbọ́n pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan sọ fún Ọlọ́run níbi tí àwọn èèyàn ti ń wò pé ó kúkú máa wá bá wa ẹ fílẹ̀ ó ń bọ̀ wá ọlọ́run fi ìyanu sọ̀rọ̀ fún mi ẹ̀mí mímọ́ fi ìyanu sọ̀rọ̀ fún mi ẹlẹ́dàá fi ìyanu sọ̀rọ̀ fún mi àdúrà bẹ́ẹ̀. ọlọ́run níbi tí wọ́n ti ń wò pé mo tó ń bọ̀ wá bá wọn ó máa tó tẹ́ ọlọ́run ò dẹ̀ fi yanu sọ̀rọ̀ ayérayé fi ìyanu sọ̀rọ̀ fún mi ẹ̀mí àwọn wòlíì fi ìyanu sọ̀rọ̀ ẹlẹ́dàá fi ìyanu sọ̀rọ̀ ah, ọba àwọn ọba fi ìyanu sọ̀rọ̀ jésù olúwa wa jésù olúwa wa mọ́mí ẹ wá ká ọwọ́ méjèèjì sórí yín ẹ pariwo orin yín náà ní máa kọ́ wàá pa ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ni wo àwọn Yorùbá sọ wípé orí la àbá bọ àbá fi òòṣà sílẹ̀ torí pé nígbà tí orí ń gbẹni níbo lòrìṣà wà wàá pariwo ni pé ẹlẹ́dàá ẹlẹ́dàá ooo ooo. pé bó o ṣe rìn yàn sẹ́ lọ́rùn ó dẹ̀ ń bẹ ẹlẹ́dàá rẹ bá a sọ̀rọ̀ lóru òní it's only your creator that can do it for you oh, it's the one that created you and know everything about you oh, no other person that can do it for you oh, mo fẹ́ kọrin yẹn lẹ́ẹ̀kan sí mo fẹ́ kọrin yẹn lẹ́ẹ̀kan sí ẹ̀ẹ́dàá. wa ṣe nígbà tá a pe Deborah Singer ṣé ọba fínrán mi wà nítòsí ọba fínrán mi eh, Deborah Singer wọ́n ti ń bọ̀ so kó tó bá ti ẹjọ́ yẹn ẹ fi ayọ̀ hàn níwájú ọba àwọn ọba olúwa àwọn olúwa. praise God. hallelujah. Ah. jésù ààbò ọlọ́run ò ní kúrò lórí wa ọlọ́run àwa dúpẹ́ o ọlọ́run àmọ́ ọpẹ́ wa ó ṣe ọlọ́run tí kì í sìn regún ọlọ́run àwa dúpẹ́. ọlọ́run àwa dúpẹ́ o ọlọ́run àwa dúpẹ́ o ṣe ọlọ́run tí kì í sìn regún ọlọ́run àwa dúpẹ́. Olorun tí kì í sìn rẹ̀gùn ọlọ́run àwa dúpẹ́ ọlọ́run àwa dúpẹ́ o ọlọ́run àwa dúpẹ́ o ṣé ọlọ́run tí kì í sìn rẹ̀gùn ọlọ́run àwa dúpẹ́ ṣẹ́gun fún wa òfin sìn rẹ̀gùn ọlọ́run. rẹ gún ọlọ́run àwa dúpẹ́. ọlọ́run àwa dúpẹ́. mábọ̀ lábà wá nú jẹ́ o mábọ̀ lábà wá nú jẹ́ o tó ti dára òní ò bàjẹ́ o mábọ̀ lábà wá nú jẹ́. up. bó ṣe máa rí fún wa nìyẹn àṣọ ọ̀rọ̀gùn a tún tẹ̀síwájú nígbà tí màá pe màmá mi nínú olúwa wọn nínú àwọn àgbà ìránṣẹ́ ọ̀rọ̀ lórúkẹ yìí àgbà ni wọ́n o lórúkọ jésù àgbà wọn máa dalẹ̀ lórúkọ jésù wọn ò ní dídàkudà a ò ní wá wọn tì wọ́n ṣe ń kó wa jẹ láti pín níṣí wọn ò sì fi wá sílẹ̀ ọlọ́run ní fáwọn náà sílẹ̀ ohun tó bá ti ní ẹ ṣe gbàdúrà pé lábẹ́ ìfàmù ló yàn wọ́n ẹ̀rì tí ń ṣe èmi náà àrí tèmi ṣe a ò ní ṣe lásán máa ń pe màmá mi nínú olúwa lady evangelist ọlọ́wẹ̀ láti branch wa tó wà ní alágbàdo ẹ máa pàtó dáadáa ní ọlọ́run ní ayé wọn. yẹn dáadáa jù bẹ́ẹ̀ lọ. kì í ṣe èèyàn là ń pàtẹ́wọ́ fún ṣùgbọ́n à ń pa fún ọlọ́run ọ̀gá ògo. ìbẹ̀rẹ̀ àti òpin là ń pa àtẹ́wọ́ yẹn fún alpha àti omega là ń pàtẹ́wọ́ yẹn fún ẹni tó mọ àná tó mọ òní tó tún mọ ọjọ́ ọ̀la wa òun là ń pàtẹ́wọ́ yẹn fún ẹ ṣé Jésù Olúwa wa. Ah jésù kristi olúwa wa. àmín. ṣé a wá gbàdúrà ni. have we come to pray. àbí a wá wòran. or we have come to look. bàbá ti débi iṣẹ́ a máa ń ṣe náà ni o. we get to work we ought to do it. nítorí pé ìṣẹ́jú péréte lèmi náà ní. we just have few minutes. kò fi bẹ́ẹ̀ sí àkókò. there is no much time. ṣùgbọ́n ṣé a ti ṣerú ìpàdé yìí nínú ọdún yìí. have we done this kind of program this year. eléyìí làkọ́kọ́. this is the first of its kind. èmi wò mo wo. olúwa ṣe bẹ́ẹ̀. fọjọ́ ògbòjìyà lórí ọmọ ayọ̀ àwọn ọmọ mi kò ṣojú. bàbá jẹ́ ń fọjọ́ alẹ́ jìyà o bàbá. bàbá jẹ́ ń fọjọ́ ògbòjìyà lórí ọmọ ayọ̀ àwọn ọmọ mi kò ṣojú. má jẹ́ fọjọ́ alẹ́ jìyà bàbá jẹ́ fọ́jọ́ ogun jìyà lórí ọmọ. Ayọ̀ àwọn ọmọ kò ṣojú mi. Ẹ ṣe àmì ńlá kan kẹ́ ẹ gbé mi. Ah, ẹ kàn wá sọ fún Ọlọ́run. Olúwa àti àárọ̀ àti ọ̀sán àti alẹ́ àtọ̀tá àtọ̀rẹ́ friend. don't let them rush to my house for evil. má jọ kí mi kú rọ́jú. don't let them greet me condolence visit. má jọ fún mi lóúnjẹ ìbànújẹ́ jẹ. don't let them give me sorrowful food. ooo omi ọ̀fọ̀ má jẹun bá wọn mú. àtàrò àtàlẹ́ àtàsọ́ mi olúwa má jẹun ṣọ̀fọ̀ lórí ọmọ ẹ̀fọ́ ní àdúrà. olúwa. jésù olúwa wa bí a ti gbàdúrà yẹn àṣẹgun orí ẹ̀ lórúkọ jésù àṣẹgun orí ẹ̀ ẹni iwájú àti ẹni ìkẹyìn lórúkọ jésù ti sáìn ni ẹ̀ èsì ayọ̀mídé òwe èsì ayọ̀mídé òwe ọjọ́ kìí mọ́ sí ìrẹ̀lẹ̀ àdúrà èsì ayọ̀ mi dé o. lórúkọ jésù a ó mèsì ayọ̀ bọ̀. ẹni mọ́mì thank you. mọ́mì thank you. more anointing ma. more anointing ma. amen. amen. ó máa dára fún wa. shall be well with us. níbẹ̀ àtúntẹ̀síwájú náà nìyẹn. we are moving forward. nígbà tá a tún fẹ́ kọrin a tún fẹ́ jó sí ọba àwọn ọba a fẹ́ fẹ́ ayọ̀ hàn níwájú arúgbó ọjọ́ torí pé ó ti ti ṣe ńlá nínú ayé wa àbí ó ti ṣe ó ti ṣe yóò tún máa ṣe sí lórúkọ Jésù àwọn olórí àṣetì nígbà tí màá pe Lady Evangelist Ewart láti wá ní Ọlọ́run lórúkọ Jésù máa dára fún wa. Jesus name shall be well with us. ẹja máa pa ọmọ ṣe ń bọ̀ wọ́n tẹ̀ bá pa wọ́n páwọn ní wá wọ́n tẹ̀ bá pa wọ́n fún Jésù ní ayé wọn páwọn ní wá ẹ̀hẹ́ pa wọ́n yẹn dáadáa lórúkọ jésù máa dára fún wa. Jesus name shall be well with us. hallelujah ṣé bá a ṣe lè yan ọlọ́run tó náà nìyẹn ẹ jẹ́ àdìde lórí ibùjókòó wa kábẹ̀ sí ju ọwọ́ yẹn sí ọba àwọn ọba ọba tó dá wa sí last year gbogbo alájọ wà ń bí àwọn kan wà tájọ wà ń bí last year tí wọ́n sí níbí ìmọ̀ o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí juwọ́ yẹn sí ọba àwọn baba tó dá wa sí I have a terrible experience last week màmá kan tó ń bá wa gbálẹ̀ níbi iṣẹ́ wa àjọṣeré mọ́júmọ́ wednesday ìjọ thursday kò sí tó ṣe ná ló kú wọ́n rọ̀ṣẹ̀ lọ sí lasut kan tó sọ pé ató wíka tó fọ̀ wọ́n ló kú the same lasut ni wọ́n rọ̀ṣì ìyá àtẹ̀mí lọ ìyá mi ṣubú ní ìkẹjà bọ́sọ̀ fọjọ́ méje ó wà ń bẹ̀ nínú kómà ó dẹ̀ tún fẹsẹ̀ rìn lọlé ẹ àánú la rí gbà o ìwọ tó rà àánú gbà wọn tó mọ ọlọ́run yìí tó mọ ọlọ́run yìí jù ọ lọ wọ́n wà ní mọ́ṣúárì lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti change address bẹ̀rẹ̀ sí juwọ́ yẹn fún ọba àwọn ọba bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí àánú la rí gbà àánú la rí gbà mo dúpẹ́ mo rí àánú gbà ó yẹ sọ bẹ́ẹ̀ mo dúpẹ́ mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà ọlọ́run ọlágúnjú mo rí àánú gbà ah, ah. bàbá mi tó ṣiṣẹ́ lórí òkè yìí mo rí àánú gbà o ọba tó dá mi sí tilétilé ọba tí ò jẹ́ ń tọmọtọmọ tọkọtọkọ mo ní mo dúpẹ́ mo rí àánú gbà. made me all glory and God. Oh, gbogbo fọlẹ̀ mi. Ó gbogbo go mi. ọláṣadé ọmọ aya hewat. ó gbọ́dọ̀ fọlẹ̀ mi. èmi ara ènìyàn rárá. ṣó ti gbọ́dọ̀ fọlẹ̀ tirẹ̀. ó gbọ́dọ̀ fọlẹ̀ mi. listen mo ní ní ìgbà kan rí mò ń ta ice water lọ́jà kẹ́tù ní ìgbà kan rí mò ń dalẹ̀ ẹnu fún wọn ní ọjà kẹ́tù láti lọ sí primary one. Ah, ṣùgbọ́n èmi náà rèé o tó wá gbogbo fọ́lẹ̀ tèmi èmi tí mi ò rò pé mo lè délu òyìnbó ó mi dé Jámánì pẹ̀lú àánú láì sweat láì lu agbára tèmi ó mú mi dé Jámánì ó mú mi dé UK ó mi dé yé ké má sè kéré bàbá Ọlọ́run Ọlágúnjú ń bẹ ní ìkàlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìwọ òun retí òun kan ní wákàtí tó wà yìí ọlọ́run bàbá mi ń bẹ níkàlẹ̀ ó sọ pé ó fẹ́ gbógo fóònù èèyàn kan ní àṣálẹ̀ ó fẹ́ gbógo fóònù ẹ̀rọ gbogbo tó ti ń dààmú dààmú tó ń sweat tó ń lọgbọ́n tó ń lọgbọ́n rẹ ó sọ pé òun fẹ́ ṣe fún ọ ní àṣálẹ̀ èmi tó gbọ́kọ̀ fún ọ̀lẹ́ tèmi èmi tí mò ń dá sọ̀tà ní ọjà kẹtù èmi tí mò ń dalẹ̀ nínú ọjà kẹtù láti wọ primary one dé primary five ah ó tún wá gbọ́kọ̀ fún ọ̀lẹ́ mi mo dẹ̀ ẹni tó ń lọ Germany láì stop láti fa visa mo dẹ̀ ẹni tó ń lọ sí Dubai mo dẹ̀ ẹni tó ń lọ sí UK ah ó gbọ́kọ̀ fún ọ̀lẹ́ mi yẹ́ ó gbọ́kọ̀ fún ọ̀lẹ́ mi. mi ọlọ́run ọlágúnjú ọba mi tó ń ṣàgàndàn lọ́mọ ọlọ́run ọlágúnjú ọba mi tó ń gbani ọba mi tó ń gbanigbani tí ayé ń sọ yóò ọlọ́run ọlágúnjú tó kò rọ́rọ́ lájú àpọ́jú ọba mi tó sọ lórí burúkú dorí oríire olùdáǹdì mi ni olùgbàlà mi ni olùpèsè mi ni the ancient of days I am that I am olùgbéga mi ni olùràpadà mi ni ọba mi tó ń pàdé ọba mi tó ń lani ọba mi tó ń sàdọ̀dọ̀ lọ́mọ the higher than the higher the greater than the greatest the mightier than the mightier the stronger than the strongest ọlọ́run ọlọ́gúnjú mo ní ó gbógo fún ọ̀lẹ mi. Ah! ènìyàn ló dúró ni wọ́n á fi máa sọ̀rọ̀. bó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á fi sọ̀rọ̀ sọ̀rọ̀ ránṣẹ́ wọ́n ti sọ̀rọ̀. ó jẹ́ ìyá lórí àti màsìrè gan. ó ní dúró ẹ ṣe. hallelujah ìwọ tó o mú ju ọpẹ́ wá ní àṣálẹ́ mo fẹ́ kó o jó dáadáa torí wọ́n ní nínú ìyìn Ọlọ́run máa ń gbé Ọlọ́run pé Dáfídì ní pé òun ní àyò ọkàn òun torí pé ọmọ bọ́ ṣe ń gbóore ó fi ijó gba rẹ ní àṣálẹ̀ yìí mo fẹ́ kó mú ijó kó jó sí ọlọ́run lọ́rùn kó fi gba gbogbo oore rẹ torí pé ọlọ́run bàbá mi ti wà kálẹ̀ o my daddy is not here by coincidence because God knows about this night. God told me that He wants to do something at this ministration. And I know God will minister to somebody. I know that somebody will see greater things. Tonight, you will, tonight, tonight will be a remarkable day in your life. In the name of Jesus. Oh, yeah. feel like dancing. I feel like dancing. Hey. ṣe fún mi òun ni elétò tó ní ètò orí yìí ọlọ́run ní kò fẹ́ fi gba ọkàn òun fẹ́ fi ṣe ìyanu èmi tí mo lè ka primary school tí mo dá primary school mo ń dalẹ̀ nù mo ń gbọ́ mo ń dá ice water ní ọjà kejì mo lọ primary dé primary five láti bẹ̀rẹ̀ mo ti tọ́ra mi sùn ṣùgbọ́n ọlọ́run ṣètò ayé mi ó ń gbé mi síbi tó wù ọlọ́run lè ṣètò ayé tiwọ náà ní aṣálẹ̀ òun ni alpha àti omega ayé rẹ òun ni ìbẹ̀rẹ̀ àti òpin ayé rẹ ó mọ ibi tó ti mú ọ bọ̀ ó mọ ibi tó máa mú ọ láyé mo fẹ́ kó sọ̀rẹ́dà sí i ìwọ tó ti fàyè rẹ fún fàyè rẹ fún tó máa ṣètò ayé rẹ hallelujah. elétò tó létò òun ló lè ṣètò ayé rẹ o elétò tó létò òun ló lè ṣètò ayé rẹ hmm, dádì mọ́mì ọgbọ́n orí rẹ ò mà lè ṣe rárá òun ló lè ṣètò ayé rẹ o agbára rẹ ò mà lè ṣe òun ló lè ṣètò ayé rẹ oh, ah, intelligent rẹ mo mọ̀wé ni mo ní certificate mo ní masters mo ní phd degree kò máa lè ṣètò ayé rẹ rárá o ah, èèyàn tó tó lè tó òun ló lè ṣètò ayé rẹ èmi tí ọlọ́run fi ṣe ọ̀gá lórí àwọn tó tún ní masters bsc mi mo sì ń ṣe lọ́wọ́ ni mo tún ṣọ̀gá market manager regional mi mo tún ṣọ̀gá láwọn tó ní masters oh, òun ló lè ṣètò ayé rẹ̀ o elétò tó létò òun ló lè ṣètò ayé rẹ̀. Let's join our hands together for the Lord Jesus Christ. ẹ jẹ́ àpàtẹ́wọ́ dáadáa tí a bá worí pẹpẹ á rí pé àwọn bàbá mi sí dé a ò dẹ̀ gbọ́dọ̀ gbà wọ́n lákòókò torí pé wọ́n dúró dè wọ́n sálẹ̀ láì fi àkókò wa ṣòfò mo fẹ́ kọ́ pé àwọn dáàdi wà nínú olúwa àwọn ni ọlọ́run fẹ́ lò fún wa ní àṣálẹ̀ ohun tó tí wọ́n sọ pé ká ṣe ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ máa pàtẹ́wọ́ fún jésù ní ayé wọn nígbà tí màá pe pásítọ̀ julius ige ẹ jẹ́ pàtẹ́wọ́ fún jésù bí wọ́n ṣe ẹ jẹ́ pàtẹ́wọ́ dáadáa amen amen amen amen Ogun ìṣẹ́jú la fún mi. I was given just twenty minutes. tí aago ìbá correct twelve ti lù àbí. if the time is correct it's twelve a.m. aha so twenty minutes twenty after twelve ni. I have just twenty minutes. ẹ dákun ẹ má bọ ọrọ̀ ajé mi jẹ́ o. please. láàrin twenty minutes. within twenty minutes. ọrọ̀ ajé mi náà ni ká gbàdúrà. it's just for us to pray. kí n tó wọnú àdúrà lọ. before I prayer point. Mo júbà Ọlọ́run Ísírẹ́lì. I exalt the God of Israel. Ramosi Taori Makurubakaha. Ọlọ́run tó dá orí òkè sílẹ̀. The God that established this mountain. Mo júbà Ọlọ́run ìjọ Apostolic Christi. I also exalt the God of Christ Apostolic Church. Mo wá júbà Ọlọ́run kan tí mo mọ̀ dáadáa. And I'm also exalting one, one God that I know very well. Ó ní Ọlọ́run wòlíì Mósè Ọlágbójú. Ẹ pàtàkì fún Jésù. the God of our prophet hallelujah. amen. hallelujah. ẹ eh, nígbà tí mo jókòó sínú mọ́tò lẹ́ẹ̀kan inú mi ti ẹ̀ dùn pé bàbá wà lórí ìjókòó mo wá ń wò pé irú shitting wò lélẹ̀ torí pé ẹ mọ ẹ mọ yìí ibi tẹ́ ẹ wà o ilé agbára rèé ẹ nígbà láńlọ́ọ̀dù lé mi bí mo ti lóṣù mẹ́ta kí n tó kó lọ lé mi ibi ìwádìí bàbá wa fún ẹ̀yin obìnrin mọ́mí ẹ má bínú o. amen. àdúrà la fẹ́ lọ gbà. we want to go and pray. amen. amen. láàrin twenty minutes. twenty minutes. ẹ jọ̀ọ́ ta ló mọ ìyàwó Nábótì. please who knows the, the name of uh, wife. bíbélì ò sọ fún wa pé lágbájá ni ìyàwó Nábótì ẹ̀mí mímọ́ ló sọ fún mi nígbà tán ni mo ní programu bí. it was holy spirit that told me. mo ní kí ló fẹ́ ká gbà ládùúà. and I had God what do you want me to pray. ó ní ta ló mọ ìyàwó Nábòtì. he now told me who knows the wife of Naboth. E, ìdílé méjì ló ń jà o. that is two family fighting. ìdílé Ahabu. the family of Ahab. àti ìdílé Nábòtì. and the family of Naboth. ṣùgbọ́n Jésébẹ́lì. but Jezebel obìnrin burúkú ni. that wicked woman. ṣùgbọ́n ó dúró ti ọkọ rẹ̀. he stood by his husband ta ló mọ ìyàwó Naboth. who knows the wife of Naboth. ó gbàdúrà. you are going to pray. ta ló mọ̀ wọ náà. who also knows you. ta ni mọ̀ ẹ́. who knows you. àwọn kan gbógun ti ọkọ rẹ. some people are weighing war against the husband. wọ́n sì bà ìrìn àjò jẹ́. and they destroy his journey. àdúrà ló fẹ́ gbà o. you are going to pray you want to pray. ta ló mọ̀ ìyàwó Naboth. who knows the wife of Naboth. Àkọlé ìpàdé yìí ni Alpha and Omega. The title of this program is Alpha and Omega, ìbẹ̀rẹ̀ àti òpin amen. Um, amen. amen. amen. olómọ òpin láti ìbẹ̀rẹ̀. he knows the beginning right from the he knows the end right from the beginning. ta ló mọ ìyàwó naboti. who knows the wife of naboti. kò sẹ́ni tó mọ̀. nobody knows him. jẹ́ àsáré ah, kọrin. let us quickly sing this song. alpha. hallelujah. omega. ìwọ ni mo fìyìn fún o. bàbá. ìwọ ni mo fìyìn fún o. bàbá má bọ̀rọ̀ ajé mi jẹ́ o. Please cooperate with me. Àárín àwọn obìnrin ni mo wà tí ohun wọn máa ń dá o. I'm in the midst of women where they are good sons, good boys. Bẹ́ẹ̀ ṣe kọ́ yìí bí ọkùnrin lẹ ṣe ń kọ́ o. You are singing like men. Ah! Alpha Omega ìwọ ni mo fi fún bàbá ìwọ ni mo fi fún. marriage. ó sì mọ òpin ìrìn àjò. and he knows the end of the journey. ẹ dìde lórí ẹsẹ̀ yìí. please keep to your feet. torí àkókò yẹn lọ a sì tabara à ń gbàdúrà márùn kan. we are going to render five prayer points four or five prayer points. ẹ kórúkọ jésù. we call the name of jesus. gbogbo agbára tó fi mí pamọ́. every hit me. tí wọ́n fẹ́ pa adé orí mi. and they want to kill my crown. wọ́n pa naboti They ló mọ̀ naboti and who knows where or where is, where is the wife of nabot. Ibo nìyàwó Nábòtì wà. Where is the wife of Naboth? Ta ló mọ̀ ìyàwó ẹ̀? Who knows her? Ẹ porúkọ Jésù. Call the name of Jesus. Ọlọ́run ẹ̀mí mímọ́. God the Holy Spirit. Gbogbo àfiná àfìyàwó yẹn pamọ́ àdórúkọ ẹ̀ àmọ́ bó ṣe jẹ́. The wife was hidden. The name was not heard at all. We don't even know her. Gbogbo agbára tó fi ayé mi pamọ́. Every power that hid my life. Tó fẹ́ pa adé orí mi. I want to kill my crown. <laughs> bẹ́ẹ̀ mi mọ̀ ṣe sọ ni gbogbo apá tó fi mí pamọ́ I hate me. tó fẹ́ pàdé orí mi. I want to kill my crown. ẹ̀mí mi ń ṣàwárí ẹ̀ lóru yìí. bẹ́ẹ̀ ni kò fi náà wọ́n dẹ̀ ó yẹ ọdún ọ̀bẹ. orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́. gbogbo agbára tó fi mí pamọ́ tó fẹ́ pàdé orí mi. Ah, ẹ̀mí mímọ́ ṣàwárí ẹ̀ lóru yìí olúwa fi mọ́ wọn dànù olúwa fi náà nu wọn dànù olúwa fi náà nu wọn dànù olúwa fi náà nu wọn dànù olúwa fi náà nu wọn dànù olúwa fi náà nu wọn dànù olúwa fi náà nu wọn dànù. dùà dùà jésù olúwa wa. ẹ̀yin mọ́ mi ẹ̀ máa gbàdúrà. mọ́ mi you are not praying very well ẹ máa gbàdúrà yìí. you are not rendering the prayer point very well. ẹ máa gbàdúrà yìí. you are not rendering it well. ẹ porúkọ jésù. call the name of Jesus ṣe rí nínú ìrìn àjò. in this in journey. ẹ má bínú sí mi. please don't be cross with me. ọmọdé ló ń ṣe mí. I'm a little child. ìyá ọkọ lè fi aya pamọ́. the mother in law can hide the wife of of her son. ìyá ìyàwó fún rẹ̀ ó lè fi aya pamọ́. even the the, the mother's wife can also hide the husband. àwọn ẹbí bàbá ẹbí ìyàwó lè fi aya pamọ́. the family of the wife can also hide the wife. ṣe rí tán ti fi aya pamọ́. once they hide the wife. ikú ọkọ wẹ́rẹ́ láì ní uh, the death of the husband is just <laughs> small thing to do. mo sari mo ka bíbélì yẹn mo wò dáadáa jésébẹ́lì bó ṣe jẹ́ obìnrin búburú tó. I read the scripture as you nígbà tí ọkọ ẹ padà sílé ó ní kí ló dé tí ojú ẹ fi fàrọ. he was asked why are you so furious. tẹ́ bá wo ìsìn ní negative something o. No? iṣẹ́ búburú ló ṣe o ṣùgbọ́n dúró ti ọkọ ẹ̀ ẹ kórúkọ Jésù tó Ọlọ́run iná o gbogbo àwọn tó fi ayé mi pamọ́ tí wọ́n fẹ́ da ìdílé mi rú tó fẹ́ pàdé orí mi Ọlọ́run fi náà rú wọn. Ọlọ́run iná o ah! gbogbo àwọn tó fẹ́ fi mí pamọ́ Ọlọ́run ìmọ̀ fi náà rú dà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà ọlọ́run fi náà rú wọn dàn ọlọ́run iná fi náà rú wọn dàn ọlọ́run fi náà rú wọn dàn ọlọ́run fi náà rú wọn dàn ọlọ́run fi náà rú wọn dàn ọlọ́run fi náà rú wọn dàn ọlọ́run fi náà rú wọn dàn ọlọ́run fi náà rú wọn dàn. dúà dúà jésù olúwa. àmín ẹ tún gba ẹyọ kan yìí sí. under these prayer points. ká tó wọ̀ mí. before we go to another point. gbogbo àwọn tó fẹ́ fi ògo mi pamọ́. all the people that want to keep my glory wẹ́rẹ́ tẹ́lómìn délé ọkọ ni gbogbo ẹ̀ dẹ̀ ṣe wẹ́lú. many people got married everything <laughs> went down. business yẹn lọ dáadáa everything ṣe dáadáa o ó dẹ̀ wọlé ọkọ gbogbo ẹ̀ ṣe wẹ́lú. business was going was booming before but immediately he or she got married and everything went down. àwọn kan ni wọn ò fẹ́ kó yọrí. it some people that don't want you to be successful. àwọn kan ni wọn ò fẹ́ kí ògùn ẹ yọ. they don't want your glory to come forth. wàá wá máa rò wípé bóyá ọkọ yẹn ló ló ṣe rárá. and you think maybe your husband. àwọn kan lọ́wọ́ à ń di ẹ̀. it is some people that are behind that. amen. amen amen. amen. ẹ kọ orúkọ jésù. call the name of jesus. gbogbo àwọn tó fẹ́ fi ògo mi eh, tó fi ògo mi pamọ́. as people that hate my glory. ní gẹ́rẹ́ tí mo wọlé ọkọ. later I got married. tó bá jẹ́ pé títí di ìsìn. up till now. èmi gan ò rojú tu ara mi mọ́. Ah, ẹ̀mí mi máa fi lọ́wọ́ dà. all these things are all the consume them. orúkọ jésù. ọlọ́run náà. gbogbo àwọn tó fi ògo ayé mi pamọ́. ní gẹ́rẹ́ tí mo ṣègbéyàwó ẹ̀mí mi máa fi náà run wọ́n dànù ẹ̀mí mímọ́ fi náà run wọ́n dànù ẹ̀mí mímọ́ fi náà run wọ́n dànù ẹ̀mí mímọ́ fi náà run wọ́n dànù ẹ̀mí mímọ́ fi náà run wọ́n dànù. wọ́n àdúrà jésù kùsì olúwa. amen. amen. ní kíákíá kíákíá ẹ bá ń ṣí. quickly. orí kẹfà. please open the book of hebrews chapter six. ephesians ẹ máa ẹ máa gbọ́ o mo láìkí yín mọ́ mi ẹ ti mọ ibi tí mò ń lọ ṣùgbọ́n ibi tá a fẹ́ lọ twelve la fẹ́ lọ. we are going to verse twelve. amen. torí pé hmm. kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwọn bá jìjà káàdì ṣùgbọ́n àwọn òjòyè àwọn ọlọ́lá. ẹni sùrùmà àwọn òjòyè ẹ já mu látòrí àwọn òjòyè. letter from the chiefs. òun wo ìyá iskilu bóyá òun ló ń bá jà. they are looking at uh, eh, so so mother mentioned. ìyá adéọlá tẹjọ gbélé orúkọ ló ń bá maybe that is the person you are fighting with àwọn kọ́ ló ń bá ìjà. they are not the one you are fighting with. ìyá adémọ́lá ló rò pé ó ń bá ẹ you think adémọ́lá is fighting eh, eh, with you. àwọn ìjòyè òkùnkùn. we are fighting with the principalities. wọ́n wá ń jọ wedding. they came on your wedding day. wọ́n wà ń bẹ. they were present. àwọn àwọn lára wọn gan dáná. mọ́lẹ̀ ọ̀dẹ́ mi wọ́n. ẹ porúkọ jésù. orí ìdìde ẹ fò òdìde ni o. keep to your feet gbogbo àwọn ìjòyè òkùnkùn. every seed of of principalities of darkness. tí wọ́n ń bá mi jìjà kadì. they are weighing war against me. tán bá ìdílé mi jìjà kadì. they are weighing war against my family. tán ní mi ò ní jèrè ọmọ. I will not I will not live the future of my children. ọlọ́run God this may. fi náà wọ́n dẹ̀. yes ọlọ́run iná o gbogbo àwọn ìjòyè òkùnkùn tí wọ́n ń bá ayé mi jìjà kadì tán ní mi ò ní rọ́jú tu ọ̀rọ̀ ìdílé mi ọlọ́run fi wọ́n dànù ọlọ́run finá run wọ́n dànù alpha àti omega finá run wọ́n dànù ọlọ́run bá mi finá run wọ́n dànù ọlọ́run má ṣe láàánú wọn ọlọ́run finá run wọ́n dànù ọlọ́run finá run wọ́n dànù ọlọ́run finá run wọ́n dànù ọlọ́run finá run wọ́n dànù jésù kristi olúwa wa. èkejì àwọn ọlọ́lá àwọn ọlọ́lá ọlọ́lá english ò pé lọ́lọ́lá o àwọn alágbára ló pé powers àwọn alágbára ẹ gbà báyìí. read it like this. àwọn tí ó ń lo tírà tàbí àdá àti yasin. some people that are using sand or tírà. gbogbo àwọn tó ń lo agbára orí awọ. they are using power of the leather láti ba ìdílé mi jẹ́. to destroy my family. gbogbo àwọn tó ń lo candle ewé àti egbò. people that are using candle and herbs. gbogbo àwọn tó ń lo àwíṣe àti àfọ̀ṣẹ́ ògèdè. that are using authority pé àwọn ṣáà fẹ́ da ìdílé mi rú ọlọ́run fi náà wọ́dà ọgbọ́n jésù ọlọ́run náà gbogbo àwọn tó ń lo tírà tàtàbí àdáyà àṣẹ àti kùránì gbogbo àwọn tó ń lo awọ agbára òkùnkùn agbára kándù agbára àwíṣẹ àti àfọṣẹ ọ̀fọ̀ láti bà ìdílé mi jẹ́ ọlọ́run fi náà wọ́n dànù alpha àti omega fi agbára rẹ̀ hàn olúwa fi náà wọ́n dànù olúwa fi náà run wọ́n dànù olúwa fi náà run wọ́n dànù olúwa fi náà run wọ́n dànù olúwa fi náà run wọ́n dànù olúwa fi náà run wọ́n dànù olúwa fi náà run wọ́n dànù. jésù kristi olúwa wa. àmín. ìkẹta. àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí. àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí. àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí. amen. amen. amen nípa oore ọ̀fẹ́ ọlọ́run by the grace of God ọlọ́run bàbá mi ọlágúdú mo ní tẹ́nàntì méjì ní ilé mi lọ́tà a ṣẹ̀ṣẹ̀ fi àdúrà lé kan nu wọn àjẹ́ <laughs> burúkú gbà ni àjẹ́ <laughs> burúkú ni a gbé ìpàdé àánú kalẹ̀ lọ́dọ̀ wa fún wẹ́ẹ̀dẹ̀ mọ́kànlá mo ní torí mo ti gbé wọn lọ sí kóòtù sá because I've taken her to court. mo ná owó lọ́ọ̀yà gba owó gbogbo ẹ̀ wọ́n ní rọ́ wọ́n frustrate yìí nínú àdúrà yẹn mo ní ọlọ́run ó ṣàánú mi ni ó ṣàánú mi ni àwọn agbára òkùnkùn àwọn ah, ah, ẹ porúkọ jésù the name of Jesus. Hey, ẹ gbọ́ ẹ gbọ́ kí ni ó ń sọ̀rọ̀ sí etí àwọn obìnrin wípé. What is that speaking into the ear of the woman? Palẹ̀ ẹrù ẹ mọ́ kúrò nílé ọkọ rẹ. Pack your loads and go out of your husband's home. <laughs> Àwọn alágbára òkùnkùn ni. your load and go out of your matrimonial home. Ẹnìkan sọ fún mi, ó ní wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí un létí, ó ní wọ́n ní kó ń palẹ̀ kúrò nílé ọkọ òun. Tí ì ṣe pé ọdún kan ló lò ń bẹ̀. Uh, ó mà ti pẹ́ ń bẹ̀. Wọ́n wá ní kó palẹ̀ ẹlẹ̀ ẹrù ẹ̀ mọ́. Ó lóun wá wo ẹrù pé ah, kó palẹ̀ ẹrù mọ́. Tóun ti fi mọ̀ síbí. ẹ kórúkọ jésù tó gbogbo àwọn alágbára òkùnkùn ayé tó ní mi ò ní jèrè tí wọ́n ní mi ò ní jẹ wọn mọ́ tó ní àwọn máa lé mi jáde ní ọkọ mi olúwa mi náà orúkọ jésù ọlọ́run iná o gbogbo àwọn aláṣẹ ibi òkùnkùn ayé tí wọ́n ní àwọn máa da ilé mi rú tó ní àwọn máa da ìdílé mi rú ọlọ́run iná o fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù finá wadan, wọ́n wadan, finá wadan, wọ́n wadan, finá wadan, wọ́n wadan. Bua dua Jesus Christ, finá Amen. wọ́n dànù finá run wọ́n dànù. wọ́n dùn amen amen. ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ́ ń gbàdúrà jù o ah ẹ̀ ń gbàdúrà you are praying ẹ̀ dẹ̀ ń gbààwẹ̀ <laughs> and you are fasting. bàbá mi ní ẹ̀ <laughs> amen amen amen ẹ ṣèrántí tó ṣe inú bíbélì o. remember something that happened in the scripture. Da Daniel ti gbàdúrà. Daniel has prayed. fún twenty one days àwọn kan lọ dúró gbẹ. for twenty one days and there are people that stood up there. Ah, ó ní àwọn aláṣẹ. they call them the eh, rulers darkness of the world. àwọn kan wà níbí. there are some here. ẹ o ti gbàdúrà ọmọ. you have prayed for children. ọlọ́dẹ ti fún ẹ lọ́mọ. God has given your own child. ó wàá gbàdúrà lálẹ́. and you are not going to pray this night. o ti gbàdúrà fún business yẹn. you have also prayed for your business. ọlọ́dẹ ti ṣe. and God has answered. ṣùgbọ́n o ti rèé sí. but you have not seen the manifestation. gẹ́gẹ́ bí Daniel. according as. pé orúkọ jésù. Call name of Jesus. Gbogbo àwọn aláṣẹ ibi òkùnkùn ayé. Every lord of the darkness of the world. Àwọn tó wà nínú òfurufú. That's are in the firmament. Àwọn tí wọn kì í jẹ́ kí èsì àdúrà fara. Those that hinder the result of one's prayer. Nínú àdúrà yìí. This prayer where I am. Ọlọ́run iná o. God of fire. Jẹ́ kí iná run wọ́n dànù. Let the fire consume them. Kí n rí èsì àdúrà kankan. Orúkọ Jésù. Ọlọ́run iná o. Ọlọ́run iná o. Ọlọ́run iná o. Gbogbo àwọn aláṣẹ ibi òkùnkùn ayé àwọn tó wà nínú òkú tán ní mi ò ní rí èsì àdúrà tán ní èsì àdúrà yẹn ò ní farahàn ọlọ́run fi náà run wọ́n dànù lóru ìní fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù fi náà run wọ́n dànù. dùà dùà jésù kristi olúwa. àmín. ó kù sẹ́jú mẹ́ta three. sórí ìṣẹ́jú mẹ́ta tó kù yìí. within that three minutes left. Ah, àdúrà àdúrà tó fẹ́ gbà yìí. this prayer you want to render. àdúrà yẹn lágbára. it's very powerful. amen. amen. sẹ́rí ẹ má jẹ́ ntàn yín ọmọdé ni mí o. let me not deceive you i'm still very young. ọmọ kékeré ló ń ṣe mí o. i'm still very young. sẹ́rí childish. bíbélì ẹ dáadáa ẹni bá máa ṣe ẹ lànà àkọ́kọ́ rí ojú ẹ báyìí. somebody that want to have mercy on you. tó bá ti rí ẹ on you. ah a wò pé ah ẹ̀mí yẹn láti ṣàánú fún àwọ̀. you have the spirit from inside him to have mercy on you. àwa obìnrin a máa ní ah ọkọ mi mo béèrè kiri lọ́wọ́ ẹ̀ ẹ̀ kò fún mi ẹ̀ mo tẹ̀ béèrè just five thousand ẹ̀ kò ṣe fún mi ẹ̀ kìnìkan kìnìkan ẹ̀ porúkọ Jésù. God name of Jesus látòru yìí lọ. that's from this midnight. jẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí ojú rere látọ̀dọ̀ fún let me begin to see the favour of my husband. ẹ̀mí ẹ̀mí tí ó fi ṣàánú fún mi. the spirit that will make him to favour to have mercy on me. ọlọ́run jẹ́ ó bà ní. to favour me. let it. obìnrin mi á ṣe wàhálà á lọ gba napo á gba napo mà á gba gbogbo ẹ̀ a ṣe business a tún jẹ gbèsè ọkọ àtúmọ̀ pé o múra ṣiṣẹ́ <laughs> o oh, jẹ́ jára mọ́ṣẹ́ ẹ̀mí àánú ò wọnú ẹ̀ ni tẹ́mi àánú bá wọnú ẹ̀ wá rò pé o lọ wá rò pé o ṣoògùn fún ni. ẹ porúkọ jésù ó kù ṣẹ́jú méjì péré ọlọ́run àánú o jẹ́ kí ẹ̀mí àánú wọnú ọkọ mi kó bẹ̀rẹ̀ sí ṣàánú fún mi. orúkọ jésù ọlọ́run àánú o jẹ́ kí ẹ̀mí àánú bà lé mi kí n bẹ̀rẹ̀ sí ṣàánú fún aya mi ọlọ́run àánú o jẹ́kẹ̀mí náà ra àánú gbà kí ẹ̀mí àánú gbà lé mi kí n bẹ̀rẹ̀ sí ṣàánú fún aya mi. gbọ́dúà jésù olúwa wa jésù olúwa wa ìwọ náà máa ṣe àwọn ẹ̀fọ́ tó dáa o. you too please cook uh, good vegetables. kó máa fi àwọn pọ̀nmọ́ àwọn kankan ó ti gẹ̀ẹ́jẹ̀ àwọn ẹ̀dọ̀ yàtọ̀ sí ẹran gidi tó fẹ́ gbé sórí kiri torí ẹni tí ó ṣàánú fún ẹ ìwọ náà kọ́kọ́ dọ̀ ṣàánú fún wọn ni aláàánú tí ó ra àánú gbà ó ẹ má sọ pé torí kò fowó ọbẹ̀ lẹ̀ kò wá gbé ọbẹ̀ tí ò lẹ́ran sórí kiri ìwọ kọ́kọ́ náwó àánú síwájú náà mo ah, bá mo bá gbé ọbẹ̀ gidi síwájú mi tí mo fẹ́ ah, bí n bá tiẹ̀ tí ì sanwó ọbẹ̀ yẹn màá mọ̀ kó yẹ kí n ṣàánú bí orúkọ Jésù lẹ́ẹ̀kan tó Ọlọ́run àánú o jẹ́ kí ẹ̀mí àánú kó máa bá ìdílé mi gbé. Thank you. ọkọ wa lọ́dọ̀ àwọn ọmọ wa lọ́dọ̀ olóore aláàánú wa níbi gbogbo tá a sì ń bèrè àánú bí olúwa sì ń bẹ sí ọlọ́run ìpè yìí dẹ̀ dájú lórúkọ olúwa èmi àti a máa rí àánú gbà bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ sọ pé thank you sir ẹ sọ pé ṣeun sà. lórúkọ olúwa a fún yín dádì ìfàmì oróyàn yín kò ní gbẹ. amen. láì fi àkókò wa ṣòfò. without taking much of our time. mo fẹ́ pe àwọn bàbá mi kan nínú olúwa. I want to call on our father in the Lord. àwọn ọ̀nà ọlọ́run ti fẹ́ lò fún wa ní ìsìn. the person who God is going to use for us. ohun tó ká ṣe ẹ ká ṣe. whatever we asked to do. kọ́ mọ̀ pé àwa obìnrin. let us know that we women. ẹ kọ́ mọ̀ pé àwa kíni. we are women láìfẹ́ ọkọ wa ṣe fòmátò àwọn bá mi ló wà àwọn ni ọlọ́run ti fẹ́ lò fún wa ní ìsìn láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà ni àwọn náà ni bàbá mi nínú olúwa pásítọ̀ oyèdélé alias arise and shine ẹja pàtẹ́wọ́ fún jésù bí wọ́n ṣe ẹja pàtẹ́wọ́ dáadáa. ẹ jẹ́ ká pàtẹ́wọ́ yẹn dáadáa fún jésù ọlọ́run bàbá mi ọlágunjú ẹ pàtẹ́wọ́ yẹn dáadáa bó ṣe ń pa ọwọ́ yẹn màmá lórúkọ jésù ò ní fọwọ́ gbọ́ mọ́ sí ẹ pàtẹ́wọ́ dáadáa ọlọ́run ìpè májẹ̀mú yìí ọlọ́run tí kò dìbàjẹ́ ọlọ́run ayérayé arúgbó ọjọ́ ọlọ́run ìgbàanì ọba àwọn ọba ọlọ́run ti ń jẹ́ ìmẹ́nẹ jésù olúwa wa mo fi ògo fún ọlọ́run ìpè yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá mi àti màmá mi emma ọ̀làgójú lórúkọ jésù ó ti dára fún yín o ọwọ́ òkùnkùn ayé kò ní nípa lórí yín àánú tó wà lórí yín mo gbàdúrà kò ní ká kúrò bàbá màmá lórúkọ jésù ayé ò ní fi kú ọmọ rẹ̀ yín lágbára ẹ máa pọ̀ sí jésù olúwa mo kí gbogbo wọn màmá màmá lórí òkè ó máa dára fún yín o ẹ kí hallelujah. hallelujah mo ṣoríire púpọ̀. i'm so fortunate. kí ni dé tí mo sọ bẹ́ẹ̀ ni wípé. why do i say that. ọdún tó kọjá. last year. mo tẹ̀lé bàbá wa síbí. i followed our father here. mo dẹ̀ mo mo ṣiṣẹ́ díẹ̀. i worked a little ṣùgbọ́n nǹkan kan ni mo rí ni pé lẹ́yìn ọdún yẹn bí mo ṣe kúrò níbí àwọn nǹkan kan ṣẹlẹ̀ dájú ní mọ̀ díẹ̀ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ohun tí ò ṣẹlẹ̀ ní ilé mi rárá rí. What has ever happened in my household before? Àwọn ẹ̀gbọ́n mi pè mí. My siblings called me. Wọ́n ní o ò bá wọn dulẹ̀, o ò bá wọn ṣe nǹkan kan. They say you are not dragging the land with them, you are even not dragging anything with them. Ilẹ̀ èdè wà tó lè fi ṣe iṣẹ́ ìránṣẹ́. And the land is available with which you can use for your ministry. Ní àárín oṣù yẹn ni wọ́n fún mi ní ilẹ̀. They gave me a land. Mo tẹ̀ lérò pé bóyá máa wá sanwó ni. I thought maybe I would pay for it. Wọ́n ní ọ̀rọ̀ but they said it's not the issue of money for you. o bá wọn you have not dragged the land with them. wọ́n ra they now gave me. ah two acres of land. Photo tí mo yà. the photo I snapped. sínú set me. in my handset. ó wà ń bẹ̀ mò ń rántí wípé mo wá síbí yìí that I came here. ah ẹ̀yin màmá yìí gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ má jèrè ọmọ bẹ́ẹ̀ bá rí àmì ṣe é lórúkọ jésù ọyá ikú kó gbé mi. àmín. ẹ̀yin ìyá yìí dáa púpọ̀ àárín yín dáa kéèyàn máa wá. it's good to come to our oh meetings. oh my god. ìyá dáadáa ni yín. you are good mothers we are good mothers. èèyàn dáadáa nìyí. we are good people. ah ẹ sọ pé mi ò ní rí ìjà obìnrin ayọ̀ obìnrin ni wọ́n rí. wọ́n see our joy. Ah, ẹ pàtẹ́wọ́ fún ọmọ màmá ẹ pàtẹ́wọ́ pray for the mom God for the mummies. praise the lord. hallelujah ó máa dára fún yín o. it shall be well with you. ẹ̀yin ìyá yìí mo ló máa dára fún yín. àmín. Ah, gbogbo bíi tí ọ̀tá dúró tó ní jẹun ọmọ. everywhere the enemy is stopping that you no reach to your neighbor. tó ní kẹ́ sọkún lórí ọmọ yín. after you mourn over your children. lórúkọ jésù irú ẹni bẹ́ẹ̀ kó yẹ wẹ́rẹ́. àmín. those enemies should go mad. ẹ jẹ́ ká yin olúwa díẹ̀ ó ní orin yẹn ní mo fi ìyìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi mo fi ìyìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi alfa omega ìwọ lágbẹ̀yẹ o ológo àtọ̀rọ̀ lọ́la mo fi ìyìn ẹ fi fún. mo fi ìyìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi ọlọ́run ọ̀làgójú. mo fi ìyìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi alágbára alfa omega ìwọ lágbẹ̀yẹ o ológo àtọ̀rọ̀ yìn ifun, mo fi yìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ wa. omega ìwọ alábàyẹ o. olówó àtọ̀lọ́lá. mo fi yìn ọlọ́run ọ̀làgójì. mo fi yìn fún ẹ mi. arúgbó ọjọ́. mo fi ọba tó fọ ilẹ̀ rẹ̀ bí. ọba òbí ga ìwọ ọbẹ̀ yẹn o olóko àti ọ̀nà náà. bíbélì wípé. for the bible says. a kì í fi ẹ̀gbọ́n síwájú àbúrò. the younger one cannot marry before the older one. oh my god ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni wípé. what happened is that. ó yẹ kí rákẹ́lì kó tètè bímọ. rachel how to have given birth. kò bímọ. but he never gave birth. ṣùgbọ́n lẹ́yìn ò but after some while. ó bímọ. he gave birth. ó bímọ ológo. gave birth to a glorious child. ó bí joseph gave birth to Joseph. lẹ́yìn ìgbà tó bí Joseph. after then. ó ń padà bọ̀. he now went back. nígbà tó kó òun when they left the house. níbẹ̀ ni kó lóyún. the bible say he was pregnant. she was pregnant. ó sì bí Benjamin. and she gave birth to Benjamin. ọmọ méjì tó bí náà ni. Uh, those were the two children she gave birth to. ọmọ ológo náà ni. they were glorious children. ṣùgbọ́n bíbélì wí pé. but the bible says. obìnrin yìí. this woman. pẹ̀lú làálàá rẹ̀. with his with her struggling. kò máa ma jẹ́nu ọ̀rọ̀ ọmọ. she never reap the fruit of her labour. ah ẹ gbọ́ ẹ̀yin màmá yìí gbogbo ẹ̀yin tó yí pé ẹ̀ ní jẹrọ ọmọ tó ní kò sí bẹ́ẹ̀ ti ṣe làálàá tán lórúkọ Jésù tó lọ dúró dè yín ní ìpẹ́kọ̀ ayọ̀ lórúkọ Jésù ó yẹ kó yẹ wẹ́rẹ́. They should all go mad. Ẹ pariwo, Olúwa o. Lord. Dá ẹkún mi dúró lónìí. Stop my crying today. Ṣé ẹ gbàládùá? Will you be able to pray that? Ah ìyá ọmọ ti pọ̀ jù. women are too much. obìnrin dẹ̀ ń jìyà lórí ọmọ. and they are crying they struggling over their children. ìyá of children is so much. You ought not to reap the fruit of your children. You are going to shout the name of Jesus. God of this covenant. God of our Father, I bid you. Who is waiting for me that will tó ní kí n má jẹ èrè ọmọ ó yẹ ẹni náà ikú pa ikú pa ojú ọ̀rọ̀ ẹ gbàdúrà ẹ gbàdúrà. jésù olúwa wá. àmín. àmín. àmín. kí ló tẹ̀lé ẹ rí ó sọkún fún àwọn ọmọ rẹ̀ ẹ ó sì pẹ̀ nítorí àwọn ọmọ rẹ̀ yes dá ohùn rẹ̀ dúró nínú ẹkún nínú omijé nítorí pé iṣẹ́ rẹ ní ewu lórúkọ jésù iṣẹ́ làálàá tó ṣe lórí ọmọ màmá tẹ́ ẹ ṣe ẹ máa jèrè rẹ̀. mi your struggle your children. ẹ pariwo pé màá jèrè ọmọ o. the fruit of my labour. I will reap the ah, màmá ẹ máa jèrè ọmọ. Ah, ẹ ní ṣàṣedànù. Ah, ẹ ní ṣe lásán. mi. yìí lórúkọ jésù ọmọ kan ìyá kan ìyá àbàdàn kò gbóyìnbó kò gbọ́ nǹkan kan. certain woman she is an illiterate. ọmọ ẹ̀ gbé dé amẹ́ríkà. the child took her to America. wọ́n béèrè pé ìyá àbàdàn. and they were asking her. kílẹ̀ ń lọ ṣe ó ní mí. and what were you going to do. mi mi. she was answering that way. mi mi ẹ ọmọ mi born for America Me, i wan go uh, nurse nurse òyìnbó dẹ̀ lu passport yẹ gbà gbà two years for two years in America. wọ́n dẹ̀ fún ní visa. and she was given a visa. ẹ wo ìyá àbàdàn ìyá àbàdàn jẹ́ pé ẹ̀kọ́ ló ń tà. that woman was selling back and after six months. ó kó sí trouser àṣì ìyá àbàdàn. she has already changed even in her dressing. lórúkọ jésù ibi tí ò lérò pé ọmọ máa gbé ọ dé. mama o ní ṣàṣedànù lórí ọmọ. àmì you will not labour in vain on your children. o máa jèrè ọmọ yẹn. àmì we will fruit our labour. pariwo. you are going to shout. orúkọ Jésù ọlọ́run alágbójú jẹ́ ń jèrè ọmọ. let me reap the fruit of my labour on my children. má jẹ́ ṣàṣedànù mọ́. don't let me labour in vain. n jókòó tí ilé ọkọ nìyẹn. that is what you are sitting with in your husband house. ìyá struggling so much. Ah, ẹ máa jèrè ọmọ. we are going to reap the fruit of our labour. ẹ pariwo shout. olúwa lord dẹ́kun mi dúró lórí ọmọ yẹn. stop my crying my weep over my children. wàá ma dárúkọ rẹ̀. continue to mention their name. ìdí ọba ìdí ìṣe tó fẹ́ kó ṣe. what you want you want the person to do. Ah, iṣẹ́ ìtúdú. wàá ma sọ fọlọ́run. I'm gonna tell him God. agbada gbọ́dọ̀ ṣe báyìí. you must be like this. tàmẹ̀dù gbọ́dọ̀ ṣe báyìí. this one person must be like this. ayé làkàṣẹ̀gbẹ̀ gbọ́dọ̀ ṣe báyìí. this one person must be like this. ó yá dúró rẹ̀ ó dára fọ́mọ mi kò ní dára fọ́mọ kó máa ràn bí láéláé ọlọ́run jẹ́ ó dára fọ́mọ mi jésù olúwa wa. amen. ọlọ́run jẹ́ ó dára fọ́mọ wa. let it be well with my children. ọlọ́run jẹ́ ó dára fọ́mọ mi kò ní dára fọ́mọ kó máa ràn bí láéláé is no way a child. Ọlọ́run jẹ́ ó dára fọ́mọ mi. Ẹ má ṣe àdẹ́dá di wa dúró lórúkọ Jésù màmá bó ṣe gbàdúrà ẹbí mi náà ṣe gbàdúrà yẹn. Èmi àti lórí àwọn ọmọ wa a máa jèrè. Amen. We are going to reap the fruit of our fún lónìí lọ́la lórúkọ Olúwa kò ní fi jẹ wá. Amen. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Mo ní borí kan bá sunwọ̀n àrán gbá o. Borí kan bá sunwọ̀n àrán gbá. Orí mo ṣe sunwọ̀n òrán.

you know her? You Know her, keep jamming your hands together for Christ in her life. As I keep calling on her mother, ẹ máa pàtẹ́wọ́ fún Jésù láyé àwọn Keep clapping for Christ in her life. Clap for Jesus in her life. celebration. lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun àjọ̀dún ayérayé àní mísì ẹ̀. amen. torí mo wòye pé twenty twenty láti dúró báyìí. yes. ẹ̀hẹ̀ bó sì tún wá tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ayé gbogbo wa. appreciating God over our lives. ojú tún ojú rí. we are able to see each other once again. ọlọ́run tí ò já bá coronavirus lọ. that's God that does not allow us to go with coronavirus tí ọlọ́run sì tún fún wa lóore ọ̀fẹ́ látún ti péjọ ní tọdún yìí. giving us the grace to witness that of this year. mo kí wa pé a káàbọ̀ sínú sílò wa tọdún yìí. we welcome you to our sílò this year. mo wá gbàdúrà pé ẹnìkọ̀ọ̀kan wa á lọ pẹ̀lú ìdáláre. amen. gbogbo àdúrà tán ti ń gbà fún wa látàárọ̀ wa lórí àwọn èso wa lórúkọ jésù. all prayers be rendered on the fruit of womb. ọ̀kankan nù rẹ̀ kò ní sun ọ̀nà. amen ìsọ ọmọ sì jiná fún wa jẹ. amen we shall reap the fruit of our labour. iṣẹ́ ọmọ tá a ti ṣe tá a ti fọ̀jẹ́ ìlélẹ̀ ayé ò ní dá padà fún wa. amen. àwọn tó sì wà ń rúpo bẹ́ẹ̀ láàrin wa lórúkọ jésù ọlọ́run á tú àwọn ọmọ yẹn sí. amen. wọ́n á sì rí ojú rere àtàánú ọlọ́run. amen. àwọn tó sì tún wo náà pé wọ́n kúkú gbá ni wọn ò tí ì ní nínú ìpàdé ayọ̀ ọmọdé nìkọ̀ọ̀kan tá a dá sí di àkókò yìí tó gbà pé pé ọlọ́run lágbára ọ̀dà ẹ kí hallelujah kàkí n gbọ́dọ̀. Hallelujah, hallelujah, hallelujah. àwa la kálẹ́lúyà gbogbo àdúgbò ní ìbàjí. all these people in their very walk up. torí àwọn okun ọ̀run tí mẹ́ńbí ló bá yín kó mọ́lẹ̀. it was the host of heaven that I had I able to gather hallelujah. Eh. amen. amen. ṣe é wà ń bí. are you here. ee o. are you here. ṣé ẹ mọ̀ pé mi ò mọ orin kọ. you know I don't know how to sing. nígbà tí pásọ̀ mi àkọ́kọ́. my first pastor lead the prayer. wọ́n á rántí pé olórin remember wow he is a singer. ìgbà bàbá náà tó bọ́ bẹ́ẹ̀ bàbá náà kọrin ah, ah I remember wow bàbá used to sing as well. ọgbọ́n wo ni mo fi supersede ah, wọn láàárọ̀ ah, yìí o. how am I going to supersede two of them? Oh, wàá rí polórin méjì lọ́tẹ̀léra wọn. Consider we have two those that can compose and follow. Now I want to render song likewise. Mo I will see how you going to do. Èmi ò I'm not singing anyway. Èmi ò I'm not singing anyway. Only one person that will prosper us most. Tí Just call Ọlágójú say. Èló wọn ní How much is the one that will complete this place? ten million How much is ten million naira? Mo ti I paid sir. Irú obìnrin bẹ́ẹ̀ kó ah! hallelujah. Ah! obìnrin ìfẹ́ sọ pọ́n à these women. They want to say we are here. Noah. Who is Noah? Noah. Who is Noah? Is he a man or woman? Adam ńkọ́. What of Adam? Abraham ńkọ́. What of Abraham? Sóbìnrin ni. Is he a woman? Isaac ńkọ́. Is he a woman? What of Isaac? Ani Deborah ẹ máa dáhùn. listen na. sarah wà ń bẹ̀. Oh. esther wà ń bẹ̀ sà. Oh. esther deborah. tí o fẹ́ kí ìyá rẹ̀ máa dáhùn. maria. rebecca wà ń bẹ̀. ta ni mose. who is moses. eléyìí tó dúró ń kọ́. ẹ pàtẹ́wọ́. give it to the lord. Amen ọkàn rí mo rí àwọn kan tí wọ́n gbàgbọ́ pé tí mo fẹ́ sọ yìí. I could see people that believe of what I'm saying. Great prophet. Wòlíì àgbà ńlá. Great pastor. Àwọn àwọn ìrìjọ Ọlọ́run apostoli tí wọ́n ti ga. Governor. The, the mother of governor. Ìyá tó bí governor. Mother of senate. Àti ìyá tó bí senator a tó mọ̀ pé ọmọ àwọn máa làkìlàkà. those of us that we know that our children will prosper us in life. ọ̀dà kí á kí aleluya méjì tó rí lẹ́yìn. Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! tó yàwó nìkan just give birth to his own children to his wife. ọmọ ọjọ́ ogbó sì wà tá a máa ń yí wọlé àti ìgbọ̀mọ lọ́wọ́ wọn pọ̀. The, the, the baby for the hold. náà tí mo tètè bímọ fún mi ní ìsinmi mo tètè já ń lè pàdé mọ́. wọn á kà ṣeré ńgbà wọn bá pé fifty tíyàwó bá pé fifty bọ́yọ̀ pé sixty the husband fifty sixty and the wife fifty they will just give birth to a little baby. ẹnìkan tàmí tàmí tàmí me fẹ́ fi wọ sixty ó ti lé fifty àwọn ah, obìnrin fún ọ ṣe ah, marriage fún ah obìnrin lé o. women we are very tall. obìnrin lé women are tall. ọ̀dà ah, àdúrà bíi God leads me some prayer points. ẹ má I will not tease you. And obìnrin bá wà laying it whosoever that the woman is on the back. It is God that is supporting the person. I love you. Your prayer that built this place up to the, the where it is now. Don't let all the men hear the wrong thing. So that I will not say I'm supporting the women. Don't let all the men hear. You know it's all. Ah. Bàbá gbọ́ wọ́n ti lọ change bàbá lé agbára ara ọkùnrin ló lóyún mi uh-uh. ó sì bí mi ọwọ́ agbe máa ń lé máa ladùn lọ́wọ́ pé gbà máa bọ́ tán. Our father said it is man that give it to him and torí tó ṣe gbélé lọ́nà torí ọyàn tẹ́ ò fún mi mu ni o mo wá mu ọyàn yẹn títí mo fi já kòtò mo lọ bá nú ẹ̀kú pé mo fẹ́ mu ọyàn bàbá mi ló ní mu ọyàn láyé rẹ̀. he entered to where they are washing palm, uh, palm oil ariwo tí mo fẹ́ All pa mo fẹ́ wò mo fẹ́ wò bẹ́ẹ̀ àdúrà méje nígbà. these seven prayer points I am going to pray with you. ẹ gbàdúrà. and pray like this. mo fẹ́ kí gbogbo ẹ ti ẹ ti fa hallelujah yan. you have shout hallelujah to praise God. mo sì gbé ìdí fún Ọlọ́run. and I, I, I bow for the Lord. amen. ṣe rí ní. now listen listen listen. àdúrà tí mo gbọ́ yìí. the prayer point I heard is this. Ah, àwọn aládùn àlọ́. parties that are here. In fact, this one standing here, if you are not here, is more than multitude of children. Hallelujah. My mind is at rest. It's the harder one on here. I don't know what you are using, you know, to bring me. I don't want to come. In, in the afternoon, I didn't know what pushed me here. I don't even know what prompts me here again tonight. torí mo lọ́dọ̀ la tó yọjú sí. because I promise I will be here tomorrow. ṣùgbọ́n mo gbọ́ nǹkan kan. I hear something. agbára tí mo lè ṣẹ́gun ẹ̀. the power that they cannot conquer. tó dìde ogun sí mi sọ́mọ. the power that rest against me that say I cannot conquer me. ọ sọ pé kọ́lọ́ ń fi iná sọ de ewu. and God should use fire to turn into ashes gbogbo agbára tó jù mí lọ. all the power that is above me. tó ló wọn fàyè hàn mí. that says go to show me the way. owó fi hàn ọmọ mi. I will show one to my children. olúwa ọlọ́run náà lẹ máa God of fire call God of fire. olúwa fi náà kọlu. use of fire to bulldoze them. olúwa sọ́de. and sọ́de to artist. ọ̀yà ẹ̀ sọ́dà wà olúwa sọdẹ eru olúwa sọdẹ eru sọdẹ eru sọdẹ eru sọdẹ eru. jésù kristi olúwa wa. amen. ohun tí mo rí láyé obìnrin rẹ̀. what I've seen in the life of women is states èmi ò tí ì rí ẹni tó ní ìforítì bí obìnrin. I have not seen anybody in this world that has a full, a full endurance up to women. ṣùgbọ́n tí mo wá rí láyé yín rè. But what I have observed in the life of four women is this. Hmm. tẹ́ ẹ bá sin ọkùnrin dé ìbúté yíyanjú. wọ́n sọ help your wife or your husband to the to the success success area. out of hundred. out of hundred of men. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. with the grace of God. thirty Only 30 men that appreciate. Some they will just push the woman out of the house. Shout aloud. Please don't look at anybody, please. Pray this prayer sharp. Shout aloud. Whosoever that say, Oh, my efforts will be in waste. Let the person go to grave. Oh, yeah, because of me. Pray. bá ọlọ́run sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ gan ẹ má wo ẹnikẹ́ni ẹ bá sọ̀rọ̀ màmá. Jésù Kristi Olúwa wa. Amen. Ìṣe mo gbóhùn pé ká ságbàdúrà yẹn tẹ́ ẹ bá sì lè gbà á rí bẹ́ẹ̀. the voice we can pray this prayer now we should pray this prayer. Mo gbóhùn pé ká padà sínú ẹ̀mí. the voice we should go back to the spirit. Ká kégbe nínú ẹ̀mí. and we should Christ in the spirit. Ẹ̀mí tó sọ pé ìyà lọ́wọ́ jẹ́ láyé ọ́ jẹ́ alẹ́ ni. and say that I come to this world to suffer and you are going to suffer to your head. Ṣé a fi ta ayé mi lọ́rẹ̀ẹ́? and they have ẹ̀mí ò ní ṣe rere ò ní gbádùn ọmọ ò ní gbádùn aya gbogbo àwọn ẹ̀mí tó sì mí débi ọyẹ ẹ palẹ̀ mọ́ ẹ jáde lára mi ọyẹ ẹ sọ́dà tó àpẹ́. orúkọ jésù kristi. Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ eléyìí. Listen to this. Ẹ bá ti ń gbá aago ẹ má ti mọ̀ ń wá go. I'm looking at the time. Ló ti ń tẹ́lẹ̀ fi dèmí mọ̀ lọ bá wọn You cannot use anything to sign me that I'm going to meet the men. Wọ́n lọ bá ẹ̀gbọ́n mi. Want to go and meet all my elderly and my fathers. Torí obìnrin ò lówó jọkùnrin lọ. Because women should not have money more than men. Our mother should not be rich, but she not rich more than me. ẹ pariwo. shout. ẹ sọ fọlọ́dùmarè. talk to the almighty God. ẹ mọ gbọ́ I hear that we should pray this prayer. ọfà ṣe dànù lára the arrow of vanity in me. jáde ọyẹ yeah. Hey, offer sit down jáde jáde ọ̀kadì bàbá yẹn ọ̀kadì bàbá yẹn ọ̀fà sẹ́dàn ọ̀fà sẹ́dàn o ó yà jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi ní orúkọ jésù ọ̀fà sẹ́dàn o ó yà gbọ́dọ̀ olúwa àjèjì ló jẹ́ apáwídà ẹ̀ ó pọ́wá àjèjì mi wọ́n fi ìrẹ́jẹ́ kọ́kọ́ bí ọ̀ jáde jáde. jésù kìsì olúwa wà. amen. àwọn abàmì àdúrà tolúwa ni mọ̀ gbẹ́gbẹ́ yẹn. these are the top prayer they are leading by the lord pray it very well. bíbélì wípé. the bible says. olúkúlùkù ara ilé ẹni lọ̀tá ẹni. that everybody's family they are the enemies. tí o bá jí ọlọ́run alpha àti omega. if not God alpha and omega. ẹni bàbá mi lára. Oh, joseph. joseph. kí ni bẹ nínú nínú àlá. What is in the dream? Kí ni bẹ nínú ìran? What is vision? Bọ́ọ̀ bá rí pé oríran tó ṣe pé kí àtìlẹ́yìn nìran yẹn ní. It is support. It the support. Oyè oyè ọmọ yẹn kò He doesn't know the meaning. Wọ́n sì ta síta. It's not that he was proud. Wọ́n ti ta ọ̀pọ̀lọpọ̀ nù wa. There have been so many people to answer. Bọ́ọ̀ bá lè kígbe. If you can shout aloud. Orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Call the name of the Lord Jesus one time. Alpha àti Omega. Alpha and Omega. Oh ra ayé mi padà lálẹ́ yìí redeem my life tonight ọ̀ya ẹ sọ́dà dùá bẹ́ẹ̀. bọ́lá ń sọ̀rọ̀ ibi ń ta ayé mi sí tí ń ta ayé ọmọ mi sí tí ń ta ayé aya mi sí tí ń ta iṣẹ́ ìránṣẹ́ mi sí ọ̀ya ẹ rà mí padà ẹ rà mí padà ó kéré o ó kéré ẹ̀yẹ yìí o ẹ rà ayé mi padà rà padà rà padà padà. sọ̀rọ̀ jáde màmá yìí sọ̀rọ̀ jáde. oyè yẹrí èmi. alpha àti omega. jésù kristi olúwa wa. amen. ẹ kọ́ ládùúgbà. let me teach how to pray. there is a problem that some people have. prayer here. If I or oh, start opening Bible, we'll not leave this place on time. True prayer. You can you can I want you to pray. Don't write down any prayer points. Those of you that know, I'm not close your eyes. The prayer you pray. You didn't pray with, with your knowledge tongue, give me your heart. No matter how short, if your mindset is not in that prayer, and you are looking at another place, forget about future. Release your body from the spirit that makes your heart to be walking around. Release your body until they make you to weary. Something's wrong with you. One day you enter problem. One day you comes out from the problem. This prayer we are praying may not hear of it again. Shout aloud. Níbo mo have I seen the evil garment that I'm wearing in my vision? The garment of stubbornness and trouble. The garment of all you go that's all you go The God in the name of Jesus one time. Ọlọ́run Oh God of fire one time. Ọjà làìná. Catch fire. Catch fire. Catch fire. bọ́jọ́ sì laná Lana, àmì ẹ máa Lana, ẹ máa Lana, ẹ laná ẹ laná ẹ laná ẹ laná gbogbo aṣọ wàhálà gbogbo nípìkú lọ́rùn mi kọ́ ikọ̀ olúwa ẹ máa laná ẹ máa. God, look at àti orí burúkú lórúkọ Jésù Kristi ẹ lànà ẹ máa lànà ẹ máa lànà ẹ máa lànà ẹ máa lànà ẹ máa lànà orí burúkú ẹ ẹ lànà lórúkọ Olúwa ẹ lànà lórúkọ Olúwa. ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ lórúkọ Jésù Kristi ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ Jésù olúwa wa. amen. God walk most in the middle of the night. Actually, there is no time that God does not answer prayer. Why does God answer prayer most in the middle of the night? If enemy has not grabbed you very well, I don't know what's supposed to be thinking. Please don't fed up. Let me tell you the facts. We have several other way, way out. But the only way that is having the, that to have peace of mind does not have another mingle up. ṣé ẹ̀rọ ọmọ ẹ̀rọ ọmọ ké ẹ̀rọ ọmọ kékeré kan tó dìde ní ìsinú àwọn àfa. have you seen any one boy that rose up from muslim sir he was just. orí èèyàn ti sọnù apá èèyàn ti sọnù àwọn wo ni ń gé was shouting about the harms, the legs that is being missing. that is how many wrong ministers of God are doing. likewise. bẹ́ẹ̀ làwọn tí wọ́n kó wa jọ tí wọ́n pè tá a pè ní orílẹ̀-èdè làwọn náà ń fẹ̀jẹ̀ wẹ̀. the governor they are using blood to take their bath. orílẹ̀-èdè tí a bá ti ń fẹ̀jẹ̀ wẹ̀. any nation where they are using blood to take their bath. wọn kì í ní ìsinmi. they will never have rest. torí ẹ̀jẹ̀ àwọn aláìsí àbá. because the blood of the the, the, the saints one that they are not seeing will shout shout aloud. kìlọ̀mọ́ ilé tó wọ̀ lọ kìlọ̀mọ́ tí wọ́n fi tẹ́jú. the house where you are living do you know the one they used to support it cry mo fẹ́ kẹ́nìkan kígbe. I want somebody to cry aloud. olúwa gbà mí lọ́wọ́ ẹ̀sìn ẹ̀jẹ̀. deliver me from from the revenge of blood. the house where you are you don't know. ẹ pariwo. shout aloud. No, ojú ni wọ́n ń wo orí inú. You are looking at the eyes, you don't see the inner sense. Lọ́wọ́ ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ orílẹ̀-èdè tí mo wọ̀. From the revenge of this. Ọlọ́run yọ ayé mi, yọ ayé mi, ó yà àdúrà. Orúkọ Jésù Kristi. lọ́wọ́ àṣẹ. olúwa gbà mí lọ́wọ́ ìsìn ẹ̀jẹ̀ lórúkọ jẹ́kìsì olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olú abẹ́ bó ti kó rí láyé. ẹ̀jẹ̀ orílẹ̀-èdè yìí olúwa gbà mí olúwa lọ́wọ́ ẹ̀jẹ̀ jésù kristi olúwa wa. amen. Ah, ra joseph àbí ọ̀ra. does God redeem joseph or not? redeemed him. sọ fọlọ́run. talk to God. may not you may not understand. If they didn't narrate the story to you. We had have uh, received many people's sources is stopping. Where your mother have gone to go and beg of you that is from the height of where they have collected you. Have been seen in the dream division. But believe that it's only one somebody that can deliver you. I since I was thinking of what God does not own. He owned the sound. He owned the tree. He owned the human He wanted to complete everything. David orin twenty four yẹn ó ní ti olúwa nílẹ̀. God owned the head And his fullness the earth and everything that dwell therein. God own everything. Don't fed up of your case. I used to urge many people. What? Once the favor of God mingled in, the other thing will follow. This ministerial assignment you are looking structure mi láti India bí mo ṣe wà. all my structure are from India. bá a ṣe gbàdúrà yìí nísìnyí àwọn kan wà lórí àdúrà. as I pray there some people there. gbogbo sermon àwọn èèyàn tó dé látòkè òkun. people from abroad gbogbo sermon tá ṣe pátá. all the sermon that you have done. láti gba ìpàdé obìnrin eh, kí náà ń porúkọ ẹ ẹ̀kọ́ ìdílé bàbá kan fẹ́ẹ́ sì sọ ilé ìlẹsọ ń dábàá. he said this he said this at this time. wọ́n ní lóru lọ bọ́ sí lọ́dọ̀ àwọn. they said it was middle of the night that they, they, they were able to hear it. bó bá fẹ́ sùn ìyàwó òun dé. That if wanted to sleep, the, the wife wake him up. Ẹ paláṣẹ. Shout and authorize it. Ọwọ́ tí wọ́n náà yìí wọ́n ti kì bọ́lẹ̀, wọ́n ti wọ́n ti dè máa ọ̀la. And you are stretching their fight with you. There is nothing good you can use to hold. Bọ́wọ́ inú ọ̀bá gba ògo. If the henna hand is not collecting glory, the outer one cannot receive the physical glory. Ẹ pariwo. Shout aloud mo fẹ́ kẹ́nìkan orúkọ Jésù lẹ́ẹ̀. I want somebody to call the name of Jesus Christ one time. iná nígbà méjì. God of fire seven times ìdí ayé mi. every area where they have tied my life. bọ́ọ̀ bá lè fò kéde. if you can jump up no problem. bọ́ọ̀ bá lè kígbe jù bẹ́ẹ̀ lọ. if you can cry more than that. olúwa tú mi lẹ̀. God lose me. tú mi lẹ̀. lose me. tú ayé ọmọ mi lẹ̀. lose my life of my children. tú ayé ọkọ mi lẹ̀. lose life of my husband. ìdè tí ò já rọ́nà àbáyọ. all the evil bondage that don let us have way out. olúwa tú mi lẹ̀ tọ́yà àdúrà. orúkọ jẹ́. ọlọ́run ná nígbà méje. ọlọ́run náà ọlọ́run náà ọlọ́run náà ọlọ́run iná o ọlọ́run iná o ọlọ́run iná o. olúwa tú mi lẹ̀ sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè father of all father i need to lose me lose my bondage in my life all bondage in my life lose me lose me bá ọlọ́run sọ̀rọ̀ bá a sọ̀rọ̀. sọ̀rọ̀ jáde màmá yìí sọ̀rọ̀ jáde ju ara rẹ di ara rẹ má jẹ́ kí ẹ̀mí rẹ kú o di ara rẹ jẹ́ kí gbogbo ara rẹ máa ṣèké olúwa tú lẹ̀. Jésù Kristi Olúwa wa. Amen. Tó lọ́ba láyé àtọ̀run. If God hold the heaven and the earth. Bíbélì náà ló tún sọ̀rọ̀. The Bible said it and confirmed. Nínú ìwé ìwé kí náà ń porúkọ ẹ̀ nínú ìwé orin Dáfídì yẹn. Book of Psalm. Eleven three. Eleven verse three. Ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́. If the foundation is destroyed, what can the righteous do? Olódodo ò ní di mí. The righteous doesn't need anything. To ẹni tó ní a to ava. Than to call to go the owner. I hold the beginning and If you don't have anything to do at all, come and stay here. Àwọn Those that can tarry in prayer. They are the ones that are able to perform to, to carry out their own destiny. Àwọn tó Those that tarry most in prayer. Member here. Ẹni iṣẹ́ ń lọ lálẹ́ agbára o iṣẹ́ ń lọ lápò mo iṣẹ́ ń lọ lábùjá o ọgbọ́dọ̀ mú iye báyìí wá kọ́ náà wọ́n sókè tó bá dán ọlọ́run láàmú. if you disturb God. gbogbo gbogbo àjọ oríire rẹ wọn wà á dà tí ọ. they will come and contribute all your goodness amen. hello. hi. mo sọ kí ni kan fáwọn èèyàn kan tí mo bá ṣe pàdé bí. I said something to some people that come and meet here. mi máa jẹ́ kí ni hello. hi sir. ẹjọ sà. listen. mami ẹjọ mọ. mom listen. hello. hi sir irin tí a fi ṣe ibi tá a fi gbèrò. the iron we used to hold this place as a pillar. ṣé bí ni a ti ṣe. do they do it here do they made it here. no sir. òkúta yìí. out of all the stones is this do they made here no. símẹ́ǹtì tí wọ́n á fi tètè dúró yìí ibi wọ́n ti ṣe. all the cement we used to, to make it. ṣùgbọ́n gbòòtú àkókò àdá òjò orílẹ̀-èdè ilẹ̀ yìí. They, they bring goodness to this place. Bring the sand. Bring the grass. Bring all the materials. That is how they used to create or arrange people's life. Want to pray some prayer points about your life. Why does life so empty? Why they, they did not contribute goodness to your life? It's because the owner of heaven and earth has not intervened in your case kígbe èsù. many people are shouting that is Satan. èsù yóò jẹ́ ń gbádùn. it Satan that had given them. who created Satan. nígbà tẹ́ ẹ máa kàwé mímọ́ lọ. you reading the word of God. ó ní gbà wá lọ́wọ́ bìlísì. that deliver us from problem. má fà mí lé bìlísì lọ abẹ́ẹ̀kọ́. don't committed me to temptation. gbà wá lọ́wọ́ bìlísì. deliver me from temptation. it means that God had owned the temptation or trouble. ọkàn wáyé rẹ̀ ràn ni. and you looking at a lie. tọ́ ọ bá wá lè kígbe lálẹ́ yìí. you can shout tonight a máa ń kọrin don't èmi ọkùnrin kọ o bàbá mama wò mí níran ìyanu lọ̀rọ̀ mi ń fẹ́ ìyanu láyé mi gbére èmi ọ̀wá àṣèṣọ́jí lónìí wọn á bú ọlọ́run jẹ́ kí iye rẹ sí. please let's be, be, be enlightened. ìgbà bàbá pásọ àkọ́fẹ́ ṣiṣẹ́. when the first person want to minister. ó nígbà tí landlord lè gbé. said that when the landlord pursued him out. ọdún mélòó ló ló ń lò mí. he spent three months. lẹ́yìn ọdún mẹ́ta kí ló ló ń ṣe kì í sàn nìkan mo máa màmá kan bí ìtọ́ pé wọ́n lóyún wọ́n tún kọ́ ọmọ dání débi ẹ́ mami àbí mo kúrọ́ sọ gbàgbé àwọn nìyí ṣùgbọ́n bí a dúró sílé oyún nínú ọmọ ní lọ́wọ́ yìí òsílẹ̀ tí wọ́n pè é àti bí náà wọ́n ti lọ lé. kì í ṣe pé à ń pa kéjì it's not as a packaging. any child that are packaging they cannot progress. oh kígbe. shout aloud. Oh, <laughs> sorry, wípé gbogbo tí a ní kí n má dá God all the good things that wicked ones said I should not be able to do. ọlọ́run orí òkè ló kẹ́ ẹyọ kan God of this commission. ọya tú mi lẹ̀. God deliver me deliver me. ṣe rere kẹ́ ṣe rere kẹ́ ṣe ọya àdúrà bẹ́ẹ̀. bọ́lá ń sọ̀rọ̀. olúwa jẹ́ ń ṣe rere. mo fẹ́ ṣe mo fẹ́ ṣe tú mi lẹ̀ lọ́wọ́ ìdè tí a fi dè mí láti ilé ìyá ilé bàbá ilé àná tú ayé mi lẹ̀ tú ayé mi lẹ̀ bá sọ̀rọ̀. mo fẹ́ ṣe eré mo fẹ́ ṣe eré orúkọ olúwa mo fẹ́ ṣe eré. jésù kristi olúwa wa. bí àwọn èèyàn bá lọ ti máa mú pásítọ̀ débi. we are going and i brought bring any pastor in and they go and come back. wọ́n ní bàbá ọ̀làgùn. they said, father. ọ̀rọ̀ rẹ̀ ò wa. we don't understand yet more. nínú tí wọ́n bá ń sọ pé ilẹ̀ tí ìyà jẹ láyé jù láyé. you are talking about the land that have suffered so much. ilẹ̀ yìí ni o. this land suffered. kí reason is this. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. the grace of God. ó ní àkọ́ first land that we bought. nínú gbogbo ministry. that means all the the churches that are built. ṣe é mọ̀ pé gbogbo àwọn church tá a ti kọ́. all the branches of the churches that are built that will not even reach. èmi ò lè mi ò lè mi mi tá a bá kàlé ní èjì ẹ̀ta ó forty lọ. it it's more than forty branches. ẹ ẹ jà mọ a kàn pati. we just left the the branches. tó táwọn máa dé ní bàbá No goodness for them. hello. hi. hello. hi. tó bá ti kan iṣẹ́ bíi tí n bá lówó lọ́yẹ̀ mi máa ní release ẹ̀ the holy spirit asked me to release the money i have to release the money for it. báwo ni a bá tún ti rówó tí a ti mú díẹ̀ tó ọlá ní ọmọ mi release ẹ̀. release the money for this place. táàbù tí máa kọ́ ibi kò yẹ kí n dá sí. actually i dey supposed to contribute. ìgbà náà sí àpòmù rice. the work of apomu started. ọlọ́run ló fi God said, leave that one. We're doing this. Both Akpomo and here, I'm um, doing this together. Those that God wants to use for you, they've not recognized you, talk less of benefiting you. Hello. Hi, sir. Hello. Hi, sir. That is, we have trumpets, we have everything inside this thing. But it has been zipped. How can we know that something is inside it? all the valuable thing that is still being sealed, not spring out. That's how many people's lives have been wrapped. Do you want to be delivered? Pariwo. Shout aloud. Ibi a fi mi pamọ́ sí. Oh, where they are feeding me. Ọlọ́run yọ mi jáde yọ mi jáde. Ọ̀ya àdúrà. Ibi a fàyè mi pamọ́ sí. Ibi a fàyè mi pamọ́ sí. Olúwa yọ mi jáde yọ mí jáde yọ mí jáde. ọ̀jẹ̀ sọ̀rọ̀ jáde màmá yìí o gbọ́dọ̀ wà níbi tí ayé ti ń rí ìyanu tí a ti ń rògo Ọlọ́run kọ́ má rí tí ẹ ṣe yọ mí jáde. Jésù Kristi Olúwa wa. Amen. Màmá jẹ́ sòótọ́ mọ́mí màmá nígbà wọn fi Joseph pamọ́ nú ẹ̀wọ̀n àtòun o àti ntàpítà rẹ̀ o pé túmọ̀ kí o ó ń túmọ̀ àlá bí ní ìwọ̀n mọ̀pọ̀ wà mọ́. They don't know. They don't know a, a valuable person is in prison. Many people are being prison. Don't be annoyed. Tell us, I'm coming tomorrow. May the Lord give us grace. Amen. And I come out from human prison. Mo fẹ́ lọ jọba. Ọyẹ àdúrà Ayé ọmọ rẹ, ayé ọkọ rẹ, ayé ilé rẹ jáde nínú ẹ̀wọ̀n jáde nínú ẹ̀wọ̀n ayé àwọn ọmọ mi jáde nínú ẹ̀wọ̀n ayé aya mi jáde nínú ẹ̀wọ̀n ayé mi jáde nínú ẹ̀wọ̀n ó tó gẹ́ẹ́. bọ́lọ̀ ń sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀. Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ má gbàgbé lẹ́yìn ìgbà tẹ́ a ta Joseph. Don't forget when they are about to sell Joseph. Àǹfààní ò ní sí láti lọ síbi tí a ti dá ògùn yẹn padà. You want the opportunity to trace where the glory be restored or returned. Ṣùgbọ́n gbàrà tá a mú Joseph. But once Joseph was recaptivated, the first thing that they, they pull it, they pull off, is the garment of glory tún wá bọ́ sọnù nìkan. and they don't just pull it off. nbo wọ́n rí bọ̀. they dip it inside the blood of of the of of animal. oh my dear ayé tó o bá ti mọ̀ pé o ọ lọ kú. once another that are tired of what are passing to go and die. má ti àṣe nǹkan jẹ gbàdúrà just pray to God. àdúrà kú wà. there is prayer for for death you will not reach heaven. má parẹ́. don't kill yourself. hello. hi sir ṣùgbọ́n tí ò bá sú ọ. but if you are not fed up. ṣé ẹ tí onírin kan bá lu irin gbà. if anybody that's a samurai or blacksmith. gbà ìkàntẹ̀ fún kan. building uh, beating somewhere one will burn for another. àmọ́ ah, láìkí Joseph. I love Joseph. èmi ò rí ibi tí màá yẹn ti sunkún kíkó rò pé ah ah, ah èwo ló dé bá mi. na what is it that happened. ìyá ogun ìyàlèyàn jẹ́ wọnú. you know that somebody have to pass through problem to enter glory. wọ́n sì bọ́ sọ lọ́rùn ẹ̀. and they pull it out wọ́n the garment of glory and they sold him. níbo wọ́n bọ́ sògo tí a sí. where they have put the garment of your glory. níbo wọ́n bọ́ sògo àwọn ọmọ where they have pulled out the garment of your glory. gbogbo ìlàkàkà rẹ wọ́n ti fẹ́ sọ di asán. all your effort they want to turn it to naught. ẹ pariwo shout aloud. aṣọ ògo wo ní àtọ́jú oorun tójú àlá bọ́ sọnù lọ́rùn mi. fẹ́ẹ̀ lè porúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo ẹni Ọlọ́run iná dáa sóògùn mi padà dá padà dá padà ọ̀yà àdúrà. tàwọn ọmọ rẹ tilé rẹ tọ̀nà rẹ olúwa dá òtógó padà dá sóògó padà sí ọrùn bàbá ọlágójú dá sóògó padà sọ́run àwọn ọmọ mi dá sóògó padà sọ́run aya mi ọjẹ́ kígbe ọjẹ́ kígbe ọjẹ́ kígbe sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ jáde. Jésù Olúwa wa. Amen. Time is too shallow. Since then they have pulled off the garment of glory. He was just receiving little little favour. All his effort they turn it to know. They turned all his effort to know. But one day. One day, just one day. collected only one thing from him. Tomorrow, ask me of what they are taking and what God used to return it. I want to discuss with you. God does not create you to suffer. It's the house that you have been born into. And the country where you have been born is where the problem is. He didn't come to, to the world in the wrong way ọfà ìmọ̀dí tó gbé ayé rẹ jókòó bí èrè. the sudden harrow that enter life and make you to stand sit down like a statue. He didn't come to warn in the wrong way or wrong manner. Ẹlòmíì fi ọkọ tó yọ ọ́ láàánú ẹ̀ ṣùgbọ́n tó ẹrù tó rù wá láti inú ìdílé ni pé lọ ṣàṣedànù ń bẹ̀ wá. But the load that you carry from your home is that you should just go and waste your time there. Shout aloud. Ẹ̀mí àṣedànù jáde lára mi. The spirit of working àdúrà bẹ́ẹ̀ tọmọtọmọ tayataya tilétilé ẹ̀mí àṣedànù jáde ẹ̀mí àṣedànù jáde lórúkọ olúwa ẹ̀mí àṣedànù jáde àmì jáde jáde jáde jáde. Kégbe bàbá kégbe màmá ẹ̀mí àṣedànù orí burúkú jáde lára mi jáde nílé mi jáde rìn àjò mi. Olùkọ́ jẹ́ tu ẹ̀mí àṣedànù ó yá jáde àtẹ̀mí àtẹ̀yà jáde ẹ máa jáde ẹ̀mí àṣetànù jáde lára. Jésù Kristi Olúwa wa. ẹ̀kan náà tó kú rèé. another round last round. ọlọ́run á sọ̀rọ̀ bí n tí ò nẹ́sẹ̀. oh talk as if it's not necessary. ìgbà tí ayé ò bá nírètí orílẹ̀-èdè Nàìjíríà ò bá nírètí mọ́ orílẹ̀-èdè ò nírètí mọ́. when the country is hopeless I'm going to rise you up and God has done it. ọ̀fẹ́ fọ́ kẹ̀yìn don't want to touch some people, please, but pray. God. Where has it thrown to? Is it from hand? Is he in the hand of man or in the hand of human? tẹ́rí in tó ti bẹ̀rẹ̀ láti aago méjìlá aago kan títí wa aago mẹ́rin ọjọ́ àkókò tí máa ń dákẹ́. it's a silent spirit. ẹni ayé bá ká mọ́ ìta wọn lè bá tiẹ̀ jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ sì ni táìmù yẹn lọ́lọ́run rìn. likewise that, the spirit of God will work during that time shout aloud. ọwọ́ ta lọ bọ́ sí. whose hand my glory has fallen to. ọwọ́ alágbára wo ni ń ta ọjà ayé mi. who is that wicked one that is selling or shedding my glory. ọlọ́run bá mi ta ọjà mi lọ́wọ́ rẹ̀. God bring out my market and my goodness from him bá mi gbọ́jà aya oh mi lọ́wọ́ rẹ̀ ẹ̀ sọ́dàdúrà. lórúkọ ọdún kejì lọ́wọ́ ẹ tó sí. gba mi lọ́wọ́ wọn. gba mi lọ́wọ́ gbàyè mi lọ́wọ́ wọn. gbàyè mi lọ́wọ́ wọn. àwọn abiyamọ òkùnkùn. tí a lórí ó dọ̀la kò tún ṣeé ṣe mọ́ láyé eléyìí. gba ọjà mi gbàyè mi gbàyè ọmọ gbàyè aya mi lọ́wọ́ wọn ṣàánú mi ọlọ́run májẹ̀mú o. wa àbíyá dọjọ́ abẹ́ ọmọ mi ọmọ lórúkọ jésù gbáyé. mi lọ́wọ́ olúwa wa. Amen. This where you are. Some people just call me. My prayer be answered. From Abekuta. Said that I will not say that sickness anymore. Said yes. He said that he has been battling with the sickness for 20 years before he meets our father. And our father just speak the word of authority that will not sit no more now I was not asking our father that did you operated me? That is how God used to work. Ah. It was baffled. When he wanted to give me, he gave me half a million. He was saying that I have started the program. Don't worry, see my hand. That is how God has been working here. If you don't have, God, bother. Wants to have up to that, bring it out. That is the hand of mercy God asked me to be selling. I did tell my children, don't pray, pray that should be giving me money. That's my home biological children. God has pulled me down because puts me down for raising up of people. We'll be praying merciless prayer. That some people, if they do not die, you cannot make it in life. Pharaoh said they have gone force on children. This man rose up again. He was still pursuing the children of God, the people of Israel. Up to this morning. All everything and the chariot is inside the sea. You say amen or not. All the pursuer of your life that are pursuing. Amen. Amen. tó parí oṣù yìí sunday two of april mọ́tò tiẹ̀ náà máa. ibi tí mo ti fàyè gbọ́ láti ṣe rere mo kàn sọ tẹ́lẹ̀ pé lọ ṣe rere àìní pẹ̀lú. go and sí mi ọlọ́pàá sọ àgbẹ̀ it four times. God that has enlarged my coast. Amen. Whatever that said that will not reach where God wants you to reach, fire will consume them. Christopher that said that we will not, we will be prosperous. Someone that said we go to sit down you. ọgbun ìsàlẹ̀ tó ò ní gbúrú ẹ̀ láéláé bọ́ bára mi kan fáyà mẹ́ta sí lórúkọ jésù kọ́ bá rẹ lọ́nú ọ̀gbun láéláé. amen fire fire. ò ń bínú. are you annoyed. bọ́ọ̀ bá ní sájáde kẹ́kẹ́ ní ṣe ni kí n gbọ́wọ́lé olórí dàtọ̀ máa pè dé ìpele máa pè dé ìpele five hundred naira ṣé change òótọ́ fún ọ. let me tell you the facts. kí ọdún yìí tó parí kó tó july before july. ẹ̀yin tẹ́ ẹ bá nígbàgbọ́ ni. those of you that have faith. mo sọ mo sọ tẹ́lẹ̀ pé. I prophesy that as God liveth and spirit is. tẹ́nìkì ní if the person testify. tí mo the person also do like this to testify. before july lórúkọ olúwa ọlọ́run májẹ̀mú. the name of the lord god of confidence. ẹni tó so ẹni tí ò ní láàyè. God that turned a vanity person to a good person. kó tó di july ending. before july ending. àwọn tó bá rà méje ṣe ní ilé ara rẹ ló ti. amen amen amen amen amen amen amen jesus name. wọ́n ní wí eléyìí fún ọ. I'm asked to tell you this. ẹ dábàá ń fún wọn sálẹ̀ pé wọ́n gbọ́dọ̀ lọ. help me to phone them. the men they should not go don't know what women have used to tie me here up to this time. It's not that we don't have men, men there. 1, eh, we are more than 1,000 there, all men there. Uh, are you listening to me? Don't compare us with you. All men, they are more than women. Hello? Hi, sir. Ìyá, orí kan lè jò ní tí fi máa ń kó ìgbà orí èèyàn lọ. Only one hair can hey, cover that egg. One snake, snake, snake wo ló kó ìjọ ń bí. do you know the head that pack all of you here. obìnrin mélòó lẹ tó kó mi kó nǹkan jọ. how many women that pack us here. a kàn máa ń sọ fọlọ ni pé. we just be telling God. ẹ̀yin wo lẹ fẹ́ di ọ ẹ̀yin wo lẹ fẹ́ kí Ọlọ́run lò ìbí Ọlágúnjú. how many of you want God to use like prophet Moses Babalagunju. you see you are not up to. tẹ wá náwó ni. do you stretch your hand. ọ̀tán. make me a entity or full non-entity full full fully kọ́ dìndìnrín yẹn ètò ṣe dìndìnrín ìjọ pẹ̀sìn dọ̀ ẹ̀ ń mi bí dìndìnrín kọ́ bá lọ kọ́ bọ̀ lẹ́nu ó gbé okay if you see me that I'm so silent ẹni ọmọ ẹni tó gbé and you put your hand in my mouth I will bite you a person that does not value things ẹni àkìtàn ilẹ̀ tí ọba That cannot just take anything, upon on it, return to vanity land. But this and carry the power of God. I prophesy. I said it this. One amen of fire. ohun tí ń pè lámùbọ̀ rere náà òòtún ní ẹ máa láyé. fire